صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الدلالة في النار نعوذ بالله سبحانه وتعالى عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ tí a dá fún ọlọ́run ọba ọba tí ó tún dá wa sí àwọn obìnrin pé àwọn lè ṣe nínú ilé ṣùgbọ́n táwọn náà bá wíṣì fáwọn fẹ́ ṣe nínú masjid náà òfin dáa náà ni kò tún tó burú ń bẹ̀ fún wọn torí ìdí èyí àdúgbò fọláwọ ọba tó wá jẹ́ kí a mọ̀ pé gbogbo ohun tó kàn tó yẹ ká mọ́ra nínú ìgbésí ayé wa rèé ká bẹ̀rẹ̀ sí gbájúmọ̀ nǹkan míì tó kù nínú ayé ona na tètè wá rí ṣe láàárọ̀ yìí àtúnṣe tán àtúnú pé ká tún tó máa lọ tí ní iná ṣe jẹ́ ọjọ́ kan tí kì í ṣe àwọn ọjọ́ ilé tí kòkẹrẹ iṣẹ́ máa sábà wọra tó bí pé nínú òǹkà ọjọ́ ayé látọ̀dọ̀ ọlọ́run tó dá wa òní ni yaumul ahad nílọ́jọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀ wọ́n ní ní ètò orílẹ̀ òní náà fi òpin ọ̀sẹ̀ náà fẹ́ nu ẹ̀sọ́ lẹ̀ sí wọ́n ní àná àti ní sátidé sunday mẹ́wàá nínú ètò orúkọ ọjọ́ ẹni ni yaumul ahad ọ̀la ni yaumul ahad ní kí ọjọ́ àkọ́kọ́ nínú ọ̀sẹ̀ ọ̀la ni yaumul ethnain ọ̀la ni ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀fí máa ráhùn ẹlòmíín náà lọ́dọ̀ tí wọ́n nínú ẹ̀sìn wọn ìgbàgbọ́ wọn náà rọ̀ mọ́ wípé ọjọ́ sátidé òun náà ni ọjọ́ ìjọsìn àwọn kì í ṣe sunday tó gbogbo eléyìí náà ó ń béèrè fún kí wọ́n náà ṣe research tàbá tí ń sọ̀rọ̀ kan ìgbàláyé wà fún ẹ láti tó kó lọ gọ́ọ̀gù ẹ̀ ó lọ kì í ṣe papọ̀ máa ń múlẹ̀ náà ọdún ilẹ̀ ní dálíkà kó máa ṣe wá nírú èèyàn bẹ́ẹ̀ jókòó ronú bọ́ǹbù kalẹ̀ ọlọ́run ní ṣe wá adúpẹ́ fọ́lọ́run tí ó kẹwàá pẹ̀lú irú ìjókòó ilé ìta ní gbogbo àsìkò báyìí láti máa tún fi ránra wa létí láti máa tún fi tara wa jí láti máa tún fi fọkàn wa mọ́ kúrò níbi àwọn tó lè sọ ní di olórí idú lọ síbi tó lè sọ ní di olórí ire táyé tọ̀rọ̀ bí ọlọ́run bá kójọ kò ṣe wá ní olórí ire náà délẹ̀délẹ̀ o kó má ṣe wá ní olórí igbó kó tó di pé kó tó di pé à ń lọ ní ọ̀kan nínú ìdánilẹ́kọ̀ọ́ àti àárọ̀ yìí kò ní dá kí àwọn kankan máa ṣẹlẹ̀ nínú ayé tí àwa náà jẹ́ ìdáǹfààní àti lè sọ̀rọ̀ nínú ẹ̀ pápá jùlọ lórílẹ̀-èdè ibi tí bá wà tí dẹ̀ ní bí ọ̀rọ̀ kan àbí méjì tí náà lè sọ sí i káwa dákẹ́ káwa fọwọ́ lẹ́rùn káṣẹ bí gbàtà àmà ó bùkátà kí a máa fèsì sórí àwọn kankan àdẹ̀ nígbàgbọ́ pé èsì tí kì bá ti ń ṣe bíbú ìjọba àbí ṣíṣépè fún ìjọba àbí bíbú àwọn ìjọ àbáwọn ẹlẹ́sìn kan tí kì ti ń ṣe ebú tí kì ṣe ìnáwó ọjà èsì tó bá ti ń já sí pé ṣíṣàlàyé ọ̀rọ̀ àbí mímú ìmọ̀ràn wá tó dá wa lójú ṣáka ni pé ìjọba orílẹ̀-èdè wa wọn kì í máa ń dúnkokò bẹni tí ó bá jẹ́ pé mọ̀ràn ló mú wá lọ́nà ẹ̀kọ́ àbí ó ṣèṣe tí àbó ṣètanijí àbó pàkíyèsí tó wá gbégbá ọ̀nà ẹ̀kọ́ báyìí wọn gbọ́ náà ètò wá pè ní pé nígbà tí wọ́n gbọ́ ṣé wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ àbí wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ àbí wọ́n sì máa ṣiṣẹ́ lórí ẹ̀ eléyẹn kò tún wá kan ẹni tó mú mọ̀ràn kalẹ̀ mọ́ láti máa wá sọ àwọn òjì ọ̀rọ̀ àlùfàǹṣá ọ̀rọ̀ ìbá sọ fún ẹjọ́ ní ẹ̀ǹgbọ́n ara rárá eléyẹn tó ti wá pọ̀jẹ̀nu lọ pàápàá jùlọ nígbà tí táwa fi ń ṣe olóṣèlú eléyìí tó wá mọ̀ ọmọ ń ta sí àwọn olóṣèlú ẹgbẹ́ rẹ̀ tí wọ́n ń darí ìjọba lọ́wọ́ kí ló máa wá fa ìmọ̀ọ́mọ̀ pé a máa bẹnu àtẹ́ àbí sọ àwọn òdì ọ̀rọ̀ ọjọ́ ọ̀rọ̀ bíjà bíjà ránṣẹ́ sáwọn tí wọ́n wà nípò àwọn tí wọ́n jẹ́ ọtọ́rìtì lámùkọ́ ní olóṣèlú síbẹ̀ lórí ètò democracy látàrí pé nínú àwọn tó wà náà náà ni káwọn èèyàn kan tí wọ́n jẹ́ opposition party kan máa ní tìjú kan máa ní ọ̀wọ̀ fún àwọn tó wà lórí ìjọba lọ́wọ́lọ́wọ́ Islam ti wà òfẹ́ bẹ́ẹ̀ ẹni tọ́nà wọn bá ti ní kó wà níbi àwọn tó bá ti wà láàyè yẹn sọ́dà kẹ́ni náà máa jẹ́ mùsùlùmí tọ́nà wọn bá ti lóun ló ṣàǹdarí wa ètò ìlú Islam gbé kalẹ̀ ni pé ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ń sọ̀tẹ̀ nìyẹn ẹ dẹ̀ gbọ́dọ̀ dàdúrú mọ́ lórí ẹ̀dẹ̀ gbọ́dọ̀ fu ìwà lásìgbò kan àbíkẹ́ máa wá bu àbíkẹ́ máa wá ṣépè fún àbíkẹ́ máa wá dúkokò mọ́ àbíkẹ́ máa wá yẹ̀yẹ́ àbíkẹ́ máa wá tàbùkù ẹ̀ Islam ò fẹ́ Islam ò fẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ àwọn opposition party nítọ́pọ̀lọpọ̀ máa ń sábà ṣe fúnra wọn ni ọmọ ayọ̀ àlébu ẹ̀ máa san oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àlùfàǹṣà ránṣẹ́ sí káwọn tí wọ́n jẹ́ source person person ẹnìyẹn náà kò náà káwọn náà máa fèsì padà ní ìtọ́ba rẹ̀ kó nídìí káwọn fèsì sí wàhálà yẹn bá ń pọ̀ jù kan wọ́nà kan àbí míì láti palẹ̀ ènìyàn mọ́ láti gbé sákòlò ìjọba tó gbogbo eléyẹn ń tó ń bi náà ni látara pé àwọn èèyàn gbàgbọ́ iye ìlànà ẹ̀sìn Islam nípa báwo ló ṣe yẹ ká lò pẹ̀lú àwọn tí wọ́n bá wà nípò agbára nípò àṣẹ nípò ìjọba eléyìí táwọn náà fẹ́ sọ láàárọ̀ yìí bí oṣù mélòó sẹ́yìn gbogbo àná làjọ gbọ́ nígbàtí àwọn agbésùnmọ̀mí kan àwọn oníwàkiwà kan nígbà tí wọ́n jí àwọn èèyàn gbé ní Ògbómọ̀ṣọ́ ilé ẹ̀kọ́ tí wọ́n ti jí wọn gbé pẹ̀lú àwọn ọmọ àtàwọn olùkọ́ wọn ẹ̀lẹ́ni pé ńgbà tí ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ àdákẹ́ àwọn náà ń sọ oríṣiríṣi àwọn ìdájọ́ ètí islam gbé kalẹ̀ fún àwọn tí wọ́n ń hu ìwà láàjì yìí láti fi jẹ́ kó yíyá àgbáyé pàápàá jùlọ ọmọ orílẹ̀-èdè nàìjíríà pẹ̀sùn islam ti wà ò fọwọ́ sí ìṣesí àwọn boko haram bákan náà kò fọwọ́ sí ìṣesí àwọn bandit fọ́dà àwọn ìdájọ́ wà nílẹ̀ eléyìí tí ọlọ́run bá gbé kalẹ̀ wípé ká ṣe fún ẹnikẹ́ni eléyìí tí ọwọ́ bá bà tọwọ́ pálábá rẹ̀ bá ségi lórí àwọn tó ń ṣe yìí àṣàlàyé ẹ̀ àtọ́ nínú kútúbà tó nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ti àárọ̀ báyìí àtọ́ nínú àwọn wáàsí wa padà sórí rédíò àtọ́ nínú àwọn wáàsí wa padà táwọn wáàsí ìta gbangba tá à ń ṣe káàkiri tó láti fìdí ẹ̀ múlẹ̀ wípé àní ìsìláàmù ti àwa mùsùlùmí tí ọlọ́run bá ní ká ṣe tí ń ṣe ẹ̀sìn àsìnlá láyé yìí tá a lè tún fi là lálẹ́ kẹyàmọ̀ ó tako ìwà ìgbésùnmọ̀mí ó lòdì sí ìwà ìpànìyàn kò fọwọ́ sí ìwà ìdúkokò máwọn ẹni ilẹ̀ ìdènàdé ní ìjínigbé islam wa ò fọwọ́ sí islam wa ò fọwọ́ sí alhamdulillah bó fẹ́ wíyá pé kọ́kọ́ dùn wá púpọ̀ látàrí pé àwọn ẹni tí wọ́n ṣe ṣe tí wọ́n ṣe ní Ọ̀yọ́ state yẹn pàkan nínú àwọn olùkọ́ tí wọ́n gbé ní pípa tí gbogbo àná rí tí wọ́n tún fídíò ẹ̀ tí wọ́n sàn jẹ́ sáyé ọ̀bánilọ́kànjẹ́ gbòmìjẹ lójú ẹni eléyìí ọkọ́kọ́ jẹ́ tó kọ́kọ́ dùn wá náà pé ah àwọn aráàlú ìṣe wa ní gọ́ọ̀tì débi pé ọtún wá ń ṣe irú ìṣesí báyìí ah ẹ̀mí wọn lé o wọ́n dájú o wọ́n yà ká o ọmọdé ni wọn nàbá gbàlagbà ni wọn ni yóò kó lè jẹ ìyẹn banilọ́kànjẹ́ ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run pẹ̀lú achievement ti federal government ìjọba àpapọ̀ ilé ìtọ́lọ̀ ọba ní kí wọ́n gbégbèsè akin tí wọ́n dẹ̀ padà láǹfààní àti rí àwọn ọmọ ẹgbà sílẹ̀ àti olùkọ́ wọn tó kù tí wọ́n dẹ̀ láǹfààní àti tún rí àwọn báńdíìtì yìí kó tí wọ́n náǹfààní àti sálọ tọ́lọ̀ ọba ní kí ọwọ́ bà wọ́n ìyẹn jẹ́ ká kí ìjọba àpapọ̀ pé ẹ iṣẹ́ uh, we really appreciate your effort so far uh, gbogbo àwọn ìgbìyànjú yín pẹ̀lú àwọn ológun tẹ kó tẹ ní kí wọ́n lọ ṣiṣẹ́ yìí uh, ọmọ nàìjíríà mọ́ lóore o àwa mùsùlùmí pàápàá lù yín lọ́gọ̀ ẹ̀nu akín fún iṣẹ́ takuntakun náà àmọ̀pẹ́ ní èèyàn pàtàkì lọ́dọ̀ yín púpọ̀ lẹ́ẹ̀fi wo pé minority náà tó wà nínú gbó mélòó ni wọ́n tẹ́ẹ̀fì ronú bẹ́ẹ̀ tẹ́ẹ̀fì sọ pé kí wọ́n lọ gbà wọ́n gbogbo tó bá na yín ẹ̀dẹ̀ náwó náà ẹ kó àwọn èèyàn jáde àwọn náà rí àwọn ọkọ̀ oríṣiríṣi àwọn ikọ̀ tí wọ́n lọ akí ìjọba àpapọ̀ akí fún iṣẹ́ takuntakun náà ìmọ̀ràn táwa kàn ní fún yín eléyìí gangan ni tí mo fẹ́ sọ láàárọ̀ yìí kó tó àwọn ọ̀nà ìdánilẹ́kọ̀ọ́ wa ìmọ̀ràn pẹ̀lú pé àwọn tọ́wọ́ báyìí ìdájọ́ wọn nínú òkè láàmì pé ẹ má káànù wọn ẹ má káànù wọn ẹ̀tọ́ wọn lábẹ́ òfin ẹ̀sìn Islam tí wọ́n dàwọn pé nínú òfin orílẹ̀-èdè náà ni pé ẹni tó bá pani kí wọ́n pa kan àwọn tọ́wọ́ báyìí ìdí àwọn agbésùmọ̀mí yìí ẹ má sì falẹ̀ ẹ fi wọn jófin ẹ fi wọn jófin and federal government àwọn tọ́wọ́ bà pé wọ́n jí àwọn èèyàn gbé sínú gbó tẹ́ẹ̀rí wọn kó yìí ẹjọ́ tolutọ́ lọ àwọn fọlọ́ ń bẹ̀ yìí ni ẹ pa wọn ẹ jẹ́ ká rí pé ẹ ti pa wọn ẹ jẹ́ ká ara wọn ẹ fojú wọn hàn síta lẹ́yìn ìgbà bá ti ṣe gbogbo ìgbìyànjú gbogbo àwọn ìwádìí tẹ́ ṣe láti lè tún fi rí àwọn tó bá kù wọn bì náà àbá wọn tí wọ́n gbé ṣẹlá jírí wọn lọ́wọ́ nígbàtẹ́ bá ti rí wọn mú tẹ̀sí ṣe gbogbo ṣe yẹn tán àwọn náà fara ara wọn ẹfún wọn jófin sẹ́rí lè wọ̀fẹ̀lẹ̀kìsọ́ sí hayatun ya olè àgbà ìtọ́lọ̀ wọn sọ nínú alukùránù níyàwó wọ́n ní bí pé kọ́wọ́ bá ẹni tó pa ní kẹ́ẹ̀dẹ̀ pásán ẹni tó hùwà ẹni tó gé ni lọ́wọ́ kẹ gé ọ náà lọ́wọ́ ọlọ́wọ́ níbi kẹ bí ìdájọ́ ilé ìkalẹ̀ kẹ ló láwùjọ òun ló máa mú ìgbáyégbádùn wá bẹ́ẹ̀ tẹ́ kù láwùjọ táwárá lè ba lọ́jọ́ mélòó oṣù mélòó ọdún mélòó nínú àhámọ́ tẹ bá tó ṣí wọn lẹ̀ wọ́n ti gbágbára sí o àtúnṣe fún mọ́ ọ́n eléyìí jẹ́ ìmọ̀ràn nínú ẹ̀sìn àwa mùsùlùmí ìpè ànàfù bìnàfù tọ́lọ̀ ń bá wá sọ ní pé ẹni tó bá pa ní kí wọ́n pa kan a lè máa bèèrè yìí pé tí wọ́n ti ráàrin nìyẹn rescue mo fẹ́ ràn yín létí pé ẹ má gbàgbé ẹ̀yin náà tẹ́ gbọ́dọ̀ gbàgbé ṣe mọ̀ fún ara bí yìí náà nínú àwọn tí wọ́n kó ni bàbá tí wọ́n pa ń jọ kìíní àná ẹ bí wọ́n ṣe pa bàbá yẹn ẹ má ṣẹ̀ṣẹ̀ máa bèèrè lọ́wọ́ pé ta ló pa nínú yín ẹ̀nìṣẹ́rẹ́ táwọn ọ̀pọ̀ èèyàn bá parapọ̀ tí wọ́n bá pààyàn kan gbogbo wọn òun ni wọ́n máa pa níkàlùkù ju òkúta lù ẹnìkan kan débẹ̀ lójijì yẹn kan má dá kan bẹ lórí ìdàbò ojú lọ́rùn kì í ṣẹni tó bẹ lórí tó ju lọ́rùn yẹn nìkan náà máa pa gbogbo àwọn tí wọ́n ti ju òkúta lù tí wọ́n dá láàmú tí wọ́n lálàṣí ẹ̀ ó lè máa ṣe tó gbé sínú mọ́tò ńgbà tí wọ́n fẹ́ kidnap wọn ó lè máa ń ṣe òun padà ju tó pa bàbá yẹn pakópa ṣùgbọ́n wọ́n ṣàjọ wà ń bẹ̀ tán jọ ṣe gbogbo iṣẹ́ yẹn gbogbo wọn ni wọ́n jọ participate níbi bẹ́ẹ̀ ni ẹni yẹn ṣe bọ́ so gbogbo wọn lábẹ́ òfin Islam ni wọ́n ti jẹ̀bi ikú bẹ́ẹ̀ yẹn gbogbo wọn ni wọ́n ti jẹ̀bi ikú àwa ń sọ view Islam à ń sọ Islamic perspective làwa ń sọ fún ó dẹ̀ máa dùn wa nínú tẹ́ bá lè implement òfin yẹn. bá a ṣe kó wa náà yìí pé ó pa wọn ti o. bákan náà lábẹ́ àdáìsì ẹ pé ńgbà tí mo sọ kí n ṣe pa tí mo rúkọ àwọn ẹni tẹ kó báyìí àpín tí mo rúkọ wọn ká máa pé ẹ torí kan ti mọ̀ yìí pé Ṣẹ́gun Adébóyè kíní kan ló ń jẹ́ torí ẹ̀ náà àfáyẹ tí ń sọ pé kán pa àràrà ọ̀ àti ìmúrúkọ wọn kódà mùsùlùmí lè wà láàrin wọn <laughs> ẹ̀sùn kìí ṣe mùsùlùmí lè wà láàrin wọn àti ìfẹ́ morúkọ wọn káwà tó sọ ìdájọ́ ilé ìsìta kódà kí mùsùlùmí wà láàrin wọn ìdájọ́ ẹ̀ náà ní kẹ́ẹ̀ṣẹ̀ fún gbogbo wọn tí ẹ̀ gan-an ó yẹ kó tún wá le gan ju tàwọn tó kù lọ torí pé tó wà nínú òfin ẹ̀sìn wa lòun náà tẹ̀lé yẹn tó fi lọ hùwà bàjẹ́ yẹn mo wá fẹ́ fẹ́lẹ̀ ìkún ìmara ní ọlọ́sílẹ̀ ní kíjọba àpapọ̀ náà káwọn náà tún láǹfààní àti tún ronúgba ibi tó tún jìn gan ibi tèmi náà ronúgba yìí lọ torí pé àwọn ọ̀jọ̀gbọ́n kún àárín wọn náà tí wọ́n jọ ń ṣèjọba ṣùgbọ́n kan fẹ́lẹ̀ náà kún irú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ẹ máa ti ọ̀rọ̀ sáwa olórí ẹ̀sìn lẹ́nu bọ́já kí àwọn press máa wá interview wa káàkiri kọ́ lè máa fídíò ẹ̀ kí wọ́n máa gbé sórí ẹ̀rọ ayélujára kó lè máa jẹ́rìí jẹ́mi nìṣó gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí ẹ̀sìn láwọn ilé ìjọsìn ńláńláńláńlá káàkiri lọ́dọ̀ àwọn mùsùlùmí ní àtẹ̀lé àwọn ilé ìjọsìn míì káàkiri ibi tó pẹ̀lú àwọn ilé ìjọsìn míì náà káàkiri ẹ ti ìdájọ́ orú eléyìí sí àwọn èèyàn lágbàjá ẹ jẹ́ káyé gbọ́ ẹlẹ́mìnà kan sọ nínú ilé ìjọsìn ẹ̀ ipe ìwà burúkú ni ìwà gbésùmọ̀ mi jẹ́ ọ̀pọ̀ fẹ̀sùn burúkú ka mùsùlùmí ìyẹn ló ń jẹ́ kó ká ìmí lára pé ah, ó dẹ̀ jẹ́ káwa náà ta àwọn èèyàn níbi láyà káwa ní kíjọba bá wa fèsì oníkálukú káwa wò tàlẹ́ni tí ó láyà tó lè sọ òótọ́ tàlẹni tó máa gba ojú òpó tára yí máa sọ pé àà ibi tó tọ̀ yẹn dáa ẹ wá ti ọ̀rọ̀ yìí sí gbogbo àwọn olórí ẹ̀sìn káàkiri ẹ ti lẹ́nu kan wá interview wa tó bá pé dìbéètì náà nílé orí tẹlifíṣàn ẹ pè wájọ síbẹ̀ ẹ pè yàn káàkiri ó lè tẹ́kín lásìkò tó pọ̀ kódà kó jẹ́ kóṣù kan oṣù méjìlẹ̀ fi rán yẹn náà lára ẹ̀ náà ni táwọn tọ́wọ́ wá bà yí àtàwọn tọ́wọ́ tún ti bà náà láwọn agbésùmọ̀mí àwọn tí wọ́n ti pààyàn yìí kí ni tí ẹ̀yin náà ẹ̀rọ ti pé ká ṣe ẹ bẹ̀rẹ̀ sí béèrè lọ́dọ̀ ọmọ èèyàn ẹ máa bí wọn kọ́níkàlùkù sọ kí gbogbo ọjọ́ ọmọ mọ́sálásí wọn gbọ́ mùsùlùmí ẹgbẹ́ wọ́n kí gbogbo kan tó já síwájú àwọn ọ̀rọ̀ báyìí ló sọ báyìí sọ àwọn dájí àwọn nǹkan báyìí náà sọ hàn kálà mọ́lẹ̀ tí bá fẹ́ fọ́kúfọ́ kó ní kálukú jọ moscow ṣùgbọ́n kákan máa sọ pé wà burúkú ni wà gbé súnmọ̀ mi ní tí ò dá ní wọ́n ṣe ká máa fẹ̀sùn ẹ̀kan àwọn ẹ̀sìn kan àbáwọn ọjọ́ kan kọ́rọ̀ wá dé ibi pọ́wọ́ bà wọ́n kó ní kálukú wá sí ní gbẹ́lú ẹjá jọ sọ̀dájọ́ síta a ní láti ṣe máa wá fi ọpọlọ àwọn èèyàn tí wọ́n ń tẹ̀lé wa ṣeré tẹ́lẹ̀ ìdágbọ́n fọpọlọ àwọn èèyàn ṣeré lélẹ́yìí tó wà nílẹ̀ tó tó wà ní mítí sọ yìí gbẹ̀dẹ̀ ń fẹ̀jọba àpapọ̀ ẹgbẹ́gbẹ̀sẹ̀ lórí ẹ̀ ẹgbẹ́gbẹ̀sẹ̀ lórí ẹ̀ ìsọ̀rọ̀ lábẹ́ aṣọ lábẹ́ ilé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ti kọjá ká máa wa nìkan lẹ́yìn tẹ́ bá ti ṣe gbogbo àwọn wádìí tẹ́ fẹ́ ṣe tán ẹ lè jẹ́ ká wọn ká mọ̀ wo ni wọ́n ti wá. ká mọ̀ ẹbí wo ni wọ́n ti wá kódà tí mọ̀lẹ́bí tèmi náà bá wà ń bẹ̀ ẹ pa <laughs> àbọ̀rọ̀ wa bù ṣe torí pẹ̀lú ìmọ̀ àwọn àgbà tó bá lọ jẹ́ sọ́ọ́dọ̀ bẹ̀rẹ̀ sí wú àwọn

kódà kẹ́ni wá kó jìn tó fi yẹn òun náà forí kò kò sí kálọ kábọ̀ ń bẹ̀. ọ wá ṣe é ṣe káwọn ènìyàn dárúkọ àwọn personalities kan ó ṣe é ṣe káwọn ènìyàn dárúkọ àwọn kan ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa deal pẹ̀lú àwọn eléyẹn náà ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa deal pẹ̀lú àwọn eléyẹn náà ìfọwọ́ra àwọn èèyàn lórí lókè lọ́hùn ní tí àwọn Boko Haram ti gbilẹ̀ tó bá ti gbilẹ̀ tó yìí fífọwọ́ra wọn lórí díẹ̀ díẹ̀ láwọn kankan tó bá bà nínú wọn olóúnjẹ́ kọ́ pọ̀ sí kan gbilẹ̀ sí kan ráàyè sí to the government pápá jùlọ ààrẹ wa wọ́n délẹ̀ Yorùbá ẹ ti ti ẹ má dára kó dalẹ̀ mi tó wà lókè lọ́wọ́ tí mo láìkí tẹ́ ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀hẹ́n ṣẹwárí ní tí mi fi ń kún fún yín nímọ̀ràn yẹn tẹ́ bá ti ti fi lè yẹn náà kún fọ́dà àwọn ẹgbẹ́ wọn mí tó bá ṣẹ́kù láwọn ní gbó ibi tí wọ́n bá sápamọ́ sí táwọn náà ṣe tọ́nà fẹ́ ṣe tí wọ́n tọ́nà tí lọ mobilize ara pé kí ní ìjáwó gan ah táwọn jíyàn gbé káwọn dẹ̀gbá millions ẹ̀hẹ́n oníkàlùkù á sápadà mi tó bá ti sápamọ́ sí ẹ̀rọ àwọn ọmọ yẹn plan ẹ̀ dáadáa ni àwọn tọ́wọ́ bà yẹn ẹ̀hẹ́n tọ́ ti rí pé ẹ̀tí yán kí wọn ní kálukọ́ sí agbẹjẹmọ́wọ́ ní tí ìsìláàmù mú wá nìyẹn láti lè jẹ́ kí pèsè rẹ̀ kó lè jẹ́ dárí ó lè mọ fáàsì láti lè fi defend láti lè fi dáàbò bo ìbàjẹ́ ẹ̀ káfi dábàjẹ́ padà pé kí ìbàjẹ́ máa ṣẹlẹ̀ kádẹ fi kábi dáàbò bo àdìgúnmọ̀ yìí gbogbo àwọn ẹ̀dẹ́ èèyàn tá à ń gbèlú kádẹ gbèlú gbádùn ìyẹn jẹ́ ìmọ̀ràn mi fún ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ kẹ́ bá gé kẹ́ ju káàkiri ó lè láǹfààní àti dókè lọ wàláhì wọn mọ́nítọ̀ wa tọ́wájú ní wàásù tó ń sọ̀rọ̀ káàkiri ẹ̀rọ ayélujára tán rí ẹ wàláhì ìjọba mọ́nítọ̀ ẹ wọ́n wo kí ló ń sọ kí ló ń ṣe wọ́n mọ́nítọ̀ gbogbo tó ń ṣẹlẹ̀ tó bá pè é bú la bú láàárọ̀ yìí tó súnmọ́ ni pé ìmọ̀ àti yóò ní pàdé kí zúrì lọ́sàn yìí. <laughs> àbá ń ṣe pé alọ́ta sí wọn roughly ah ṣe wọ́n ṣe jẹ́ mọ́ràn yìí wọ́n ti gbọ́ jókòó wọn gbọ́ wọ́n ti mọ́nítọ̀ ẹ̀ tó bá tún wá jáde síta wọn á tún gbọ́ wọn á ti ṣe ẹ̀ lára ara wọn this to this to this eh, madam <laughs> ọmọ bọ́ ṣe ń sára ara wọn àwọn àṣì ẹ̀ so àwọn tí ò gbọ́ Yorùbá ni wọ́n sọ pé ìjẹ́ ní ticketing word kan àti àwọ̀ agbọ́dáadáa àwọn àti gbogbo ń ta sọ ní ṣe pẹ̀lú ìtàjọba láyà inú kí wọ́n lo ń tà sọ inú kí wọ́n gbójú ilẹ̀ pé hmm, wọ́n máa wọ́n rí ní ti ẹja rí àwọn tí wọ́n tà fẹ́ ṣe bákan méjì náà ni ṣùgbọ́n tó bá yẹ pọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìtàsíjọba ni ọlọ́mọjà kó sí akóló ìjọba o ìyá wà lọ́wọ́ ìjọba o ọlọ́mọjà jẹ̀yà wọn o ọlájọ kan tọ́lọ́wọ́ eléyẹ jẹ́ ìmọ̀ràn látòrí ahọ́n tèmi lórúkọ ọmọ yàwá mùsùlùmí tí mo pẹ́ nìkan ò ní takoru mọ̀ràn yìí nínú islam àfẹni tí ò gbọ́ islam yìí nìkan torí pé ẹni tó kàn ló mọ̀ àwọn ará dé tí wọ́n kó àwọn ẹni wọn padà báyìí ẹwọ́ bọ́ ṣe ṣe àwọn ènìyàn ti ṣe wọ́n ní ṣekúṣe ẹwọ́ bọ́ ṣe rù ẹwọ́ bọ́ ṣe rí ẹwọ́ obìnrin yẹn nínú mọ́tò ẹwọ́ ń bèèrè mọ́tò ẹ̀ ẹ̀wò ẹ̀ ti rí kò tiẹ̀ kò fẹ́ kò fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ mọ́ kó tó rí géènì mẹ́mórì yẹn padà dáadáa kó tó wà stable ó máa tẹ́kì days kò ti máa damage àwọn kankan nínú ara wọn ẹ̀wò bí tí wọ́n sùn ẹ̀wò ẹ̀wò ohun tí wọ́n lè máa jẹ káwá dúpẹ́ fọlọ́ ń pa àwọn yẹn padà dé láyọ̀ àtàwọn ọmọ ọlọ́mọ ẹ̀wò bad experience tọmọ mi ti ní nínú gbó yẹn ẹ̀wọ̀n àwọn experience burúkú ká dúpẹ́ fọ́lọ̀ ká bá wọn yẹn dúpẹ́ fọ́lọ̀ kí wọ́n ṣàtì ẹ̀dí láyọ̀ fọ́lọ̀ jẹ́ kí wọ́n rí wọn kó ẹni tán ti wá pa àwọn èèyàn ti ẹ̀ ń kọ́ àwọn pé táwọn ènìyàn báwọn ẹbí wọn ṣe ti ronú tí wọ́n ṣe sunkún sunkún sunkún wọ́n tún ṣe eré pọ́n káwọn ilé èdè lálẹ́ jẹta ẹkún míì tún ni pé á ah, kájẹ̀ sọ pé wọ́n fi dájú náà lẹ̀ ní ọ̀bájọ́ dé báyìí ní ìsinyìí ni kí ló wá pa wọn fún anọ́dá ẹkún míì ọdún wo ni ẹ fẹ́ tán lẹ́mí wọn àfikọ́lọ̀ kó wà ọ̀rọ̀ wọn lójú kẹsùn wa sọ pé kọ́ṣì máa fojú àánú wo àwọn ènìyàn ah, rárá o rárá o wọn ní ìdójú àánú sọ̀bí ọlọ́run wa kó jọ kó má ṣàtúbọ̀ kó tó bọ̀ wá fìdí òdodo múlẹ̀ dáadáa tó bọ̀ wá fìdí òdodo múlẹ̀ dáadáa gbogbo àdúgbò ìjọba ti wá rí ọ̀daràn náà ẹ má kọ́ fà ọ̀daràn mọ́ wọn gbò community káàkiri tẹ́bá ti rí ẹnìkan tó ń hùwà bàjẹ́ ẹ má fọwọ́ bò ẹ tàṣírí ẹ̀ títẹ́ ẹjẹ́ káyé rí ẹjẹ́ káyé gbọ́ ẹ̀fọ́ aláwọn ìjọba lọ́wọ́ ẹ̀yẹ kan ti ti gbégbèsè tó tọ́ tó yẹ lórí ẹ̀ ẹ̀wá rí ẹnìkan ládùúgbò yín tí láńdọ̀dù kan gbà sílé láńdọ̀dù báyìí ló gbà bàbá yẹn gbà gbàlagbà ni wọn kọ́ wà níyàn ní ọdún tàṣírí ẹ̀dà pẹ́ ní tàtàkùtà ó ń ṣiṣẹ́ kúṣe ìṣọ̀wẹ́ ò ṣùgbọ́n lè láńlọ́dù báyìí ló ń gbé àbí lè ṣàmánú community ló ń gbé àbí balẹ̀ community ló gbá síbì kan lọ́talẹ̀ fún síbì kan ẹ wá torí ẹ wá dákẹ́ títí taburú yẹ fi wá sẹ́ẹ̀dì lọ aburú tó wà tó ń ṣẹlẹ̀ láyé nìyẹn tó wá sí ti pé àwọn èèyàn kan táwọn náà lẹ́nu nílùú ládùúgbò ọmọ nípa wà bàjẹ́ tẹ́nìkan ń hù ìbàjẹ́ yẹn máa ń nira púpọ̀ láti kọ̀ tẹ́yìn bá lọ bẹ́ẹ̀ ni ẹ challenge ẹ pé wáyé tó fi ṣe báyìí tó fi ó máa dúró máa dúró tì í pé kí lẹ́rẹ́ ṣe fóun ẹ̀ tó bẹ́ẹ̀ torí pé ó ní bàbá ṣùgbọ́n lọ́wọ́n adá o gbogbo ẹni tẹ́ bá ń fẹ̀yìn pọn àwọn oníbàjẹ́ ẹ máa retí ìdájọ́ ọlọ́run ẹ ká tẹ̀síwájú láàárọ̀ níbi tá a bá ìdánilẹ́kọ̀ọ́ adé ìdánilẹ́kọ̀ọ́ ní ìta ṣìyẹn náà kó dẹ̀ jẹ́ mẹ́síjì fún gbogbo àgbáyé kò ní jẹ́ fún orílẹ̀-èdè wa nìkan ibi tá ti dúró lánàá ẹ̀nà ni n tó ní ṣe pẹ̀lú àwọn orúkọ ọlọ́run sọ fún wa kí ta fi ń kọ́ ta fi gbọ́dọ̀ mọ̀ nípa orúkọ ọlọ́run àti àwọn ìròyìn rẹ̀ ibi tá dé lánàá ẹ̀yàn máa wá ní lọ́wọ́ mọ́ yóò kẹrù náà ẹ̀nà tàwa kọ́pù náà fi ṣe tẹ̀lé níbo níbi tá a tù dé náà náà a ti tú gbogbo bẹ́ẹ̀ a ti kọjá gbogbo bẹ́ẹ̀. ومنها ما يذم العبد على الاتصاف به àti túnyẹ̀ náà lánàá kalilahiyya wàtàjẹ́bọ̀rọ̀ wàtàkàbọ̀rọ̀ àbíbẹ̀ pàdé àti túnyẹ̀ náà lánàá a sọ fún wa lánàá pé àwọn ìròyìn kan bẹ tó jẹ́ pé ìròyìn ọlọ́run àbí tó jẹ́ orúkọ ọlọ́run tẹ́ pé tí ẹrú náà bá ń gbarú ìròyìn bẹ́ẹ̀ náà tó ń gbà jẹ́ látara ìròyìn ọlọ́run àbí látara orúkọ ọlọ́run pé a máa kí a máa yí lórí ẹ̀ ó jẹ́ nǹkan òwúrí ó dẹ̀ jẹun tó dáa àdẹ̀fún a ní àwọn instances ọ̀sọ̀fún àbí kíyàn náà máa ṣojú kòkòrò láti jẹ́ onímọ̀ torípọ́lọ̀ náà bá tún mọ gbogbo nǹkan tán kí wọ́n náà wá ní èmi náà fẹ́ jálá ìmọ̀ kan mo fẹ́ máa kọ́ ìmọ̀ mo fẹ́ nímọ̀ mo fẹ́ wà láwùjọ àwọn onímọ̀ torípọ́lọ̀ bá ṣàpọ́nlé àwọn onímọ̀ tó dẹ̀ dídì sọ wípé ṣáà fi ẹni tó mọ̀ wí ẹni tí ó mọ̀ tó dẹ̀ dídì sọ òun ṣàgbéga fún àwọn olùgbàgbọ́ òdodo yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat wọ́n ṣàgbéga fún àwọn olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n àgbéga tàwọn onímọ̀ ó tún borí ti ẹni tó kàn jẹ́ olùgbàgbọ́ òdodo tí wọ́n nímọ̀ lọ lórí ẹ̀ nímọ̀ tẹ́bá ń wo níwò ń fẹ́ bọ́ ẹ káwọn ọmọ yín bẹ̀rẹ̀ sí ni gbogbo ìtẹ́bá lè ní láti jẹ́ kọmọ nímọ̀ ẹ̀sìn ẹ̀ máa rún ilé ọmọ lórí ó dá ìròyìn ọlọ́run bá ní ìmọ̀ àti ń ṣàfihàn ìmọ̀ kan sọ́dọ̀ ọlọ́run torí ọ̀nà má sọ̀rọ̀ àrẹ̀jẹ̀ aláìmọ̀ kan ó lè mọ̀ tán kò sẹ́nìkan tó mọ̀ tán kò sáàfà gbogbo ayé nínú gbogbo wa gba àfẹ́sùn tá ń pè kò sẹ́sùn tá ń ṣe wá sí ó ṣe lòun kó kìkí tó ó ṣe lòun kí ayé máa gbọ́ ẹ tó kò sẹ́nì kan nínú wa tó jẹ́ àfà gbogbo ayé àfà gbogbo ayé lànà bí wa ṣé ti yé wa ṣùgbọ́n ṣé wọ́n náà tiẹ̀ wà nínú àwọn èèyàn tí ayé ń rí nírì pé wọ́n rí ìmọ̀mọ́ ẹ lára tó dẹ̀ ń lò náà gbìyànjú kó wà ní agbo bẹ́ẹ̀ takò sí agbo pé tí mo fẹ́ fi gbowó ní táwọn fi ń pawó ni rárá o mo tó ń jáde látara ojú owó lọ. eléyìí téèyàn bá jẹ́ ẹni tí òun náà tó wà lágbo bẹ́ẹ̀ ìròyìn kan ní ta máa ń yẹ ni tọ́lọ̀ ń bá ní kó ní ta máa ń yẹ lórí ẹ̀. bákan náà eh, àgbọ́yé bákan náà kéèyàn tún ní tí ó ti jẹ́ àwọn ìròyìn òun náà ní ìkẹ́ ìkẹ́ arahman kíyàn náà fira rẹ̀ sípò pé kẹnikẹni ni mo fẹ́ kò ṣe mí ìtura ni mo fẹ́ kò ṣe mí fún àwọn èèyàn ó mi táwọn èèyàn bá sunkún dọ́dọ̀ mi kí wọ́n máa rẹ́rìn kúrò ó mi táwọn èèyàn bá wà nínú nira kan tí mo bá ti gbọ́ kí mi náà jẹ́ kan nínú ẹni tó ta ló fẹ́ jẹ́ ní tara ní lóhun gbà tó bá pé ọlọ́run bí kìí ṣe ọlọ́run nìkan náà ló ní kápá ti dá lóhun àti pé tara bá níyàn tí yàn bá sálọ sọ́dọ̀ ọlọ́run ara tù ẹnìkan ṣe ní kápá àti fara tù ní lọ́lọ́run ẹnìkan ṣe dẹ̀ ń kẹ́ ní lọ́lọ́run kódà kẹba lè mọ bí islam ṣe dá tó hijama tá ń ṣe nínú islam a lè ṣe fẹ́ni tí kìí ṣe mùsùlùmí hijama ilé ta fi ń kó àwọn ìdọ̀tí ẹ̀jẹ̀ burúkú kúrò lára ìtànà ìsàlọ̀sàlà tó rẹ̀kọ́mẹ́ndì fún wa tó ní jìbìrìlì dìde sọ fún ní pé àlékà bí hijama mójú tó hijama ṣíṣe àṣẹ sáà mídẹ̀ fi kọ́ àwọn al'umma tí yàn bá jẹ́ kéfèrí a lè ṣe hijama fún pé nínú àwọn àǹfààní ìsìlámù wa fún gbogbo ẹni tó bá wà nínú àwọn àyè ìnira kan gbogbo ara ń ro gbogbo rẹ̀ òlélẹ̀ orí ń fọ́ oríṣiríṣi nǹkan ló ń ṣe rárá ìlò ogun ọsibítù tí ó ti dààmú wọn ti ṣe tẹ́sán àwọn ọmọdájú ní tó ń ṣe ẹ̀ṣẹ̀ ìjámọ̀ fún pẹ̀lú ògbó ọlọ́run àṣẹṣe kọ́ ọmọ kankan náà ń bí iná tí wọ́n ti tọ́pọ̀lọpọ̀ náà ti gbọ́dọ̀ mọ̀ ṣe alhamdulillah ẹ̀ṣẹ̀ ìjámọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí ẹ̀dún ṣe fún kí ló bí tó fi jẹ́ pé àdìṣirú ẹ̀ náà fẹ́ni tí kìí ṣe mùsùlùmí rahman rahman islam àánú ìkẹ́ ìtọ́wà nílẹ̀ ẹ̀sìn wa àwọn mùsùlùmí ò kì í ṣọ̀dájú à ń ṣọ̀dájú ẹni tí kì í ṣe mùsùlùmí tó bá tó wà lọ tútù tọrọ ẹ bá díje sí ìgbọ́ àwọn mùsùlùmí àfikà lọ kí kájẹ náwó sí níta bá ní ká fún lára àwọn tó wà nínú islam yẹn àwọn tó kì ṣe kí ló kàn wá tìjú bá àwọn wa gbàrò yẹn dájú mùsùlùmí kì dájú látara ìdájú òun ni ìmá involve nínú ìjínigbé àti pànìyàn tó bá ti dájú ló máa involve nínú orú àwọn ìṣesí bẹ́ẹ̀ ọ̀dájú lẹ́ máa kámọ́rú àwùjọ bẹ́ẹ̀ ọ̀dájú kò ní ìwà Islam lára kódà tó bá ń jẹ́ orúkọ mùsùlùmí náà bákan náà wàlàádìlù àlàádìlù ni fínre láàrin má fẹjọ́ ṣe gbè ṣe déédéé ṣe dọ́gba má fi síbì kan jùbì kan bọ́tí sáwọn kan tó ní ṣe pẹ̀lú rú ẹ̀ náà láì mọ́ ìgbà ìkan náà náà lásọ ní kòpẹ́ kòpẹ́ ẹ̀wọ̀n obìnrin tẹ́ wà lókè yẹn rojọ́ ìwà bàjẹ́ náà dẹ̀ ń pè yàn irú ẹ̀ náà ní sáà sọ ní kòpẹ́ yìí anábìsọ̀lọ̀sọ̀lọ̀ kí ló bí ọ̀rọ̀ yẹn arábìnrin gbajúmọ̀ kan olódára nígbàáyà níbi sallallahu alaihi wasallam tó yẹ kí wọ́n ṣe ẹ̀kọ́ ma hajjú fún táwọn akẹgbẹ́ rẹ̀ alárúwá wọn fúrí gbárí bú ṣe máa ń ṣẹlẹ̀ náà káàkiri ayé nìyẹn tálà lè kọ̀nẹ́tì dọ́dà náà bí sọ̀rọ̀ tó lè bá náà bí sọ̀rọ̀ sallallahu alaihi wasallam láfi ń ṣèdájọ́ ọkú fún ẹni yìí wàá tán fi ní gbófin kalẹ̀ lé lórí wàtọ́jọ́ dọ́dọ̀ ànábì náà sẹ́ni tó rán sí ìwọ ọtún súnmọ́ mọ̀lẹ́bí ẹ̀ ní ẹ̀sùn àtijú wọ pọ́pọ̀lọpọ̀ rẹ̀ náà ṣe ń ṣẹlẹ̀ láìlónìí tí ẹ pọ́pọ̀lọpọ̀ tó wà nípò agbára àwọn èèyàn wo tálá lè rán sí lè bá tá ló close mọ́ tá lè pípasẹ̀ dọ́jọ́ ẹ̀ dápé àwa mọ̀ ìyàwó ẹ̀ èèyàn wa ni àwa mọ̀ àbúrò ẹ̀ àwa mọ̀ ọmọ ẹ̀ àmọ̀rẹ́ ẹ̀ kan tímọ́tímọ́ òwe ṣe máa ń sábà ń ṣẹlẹ̀ lásìkò yìí náà ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ti pẹ́ anábì sọ fún pé à àtòṣìfàáhùn fi hàdì min hududillah ẹ̀yìn fẹ́ máa ṣe pẹ̀ níbi tó jẹ́ òfin tọ́lọ̀wọ́n bá gbé kalẹ̀ látọ̀dọ̀ ẹwà èèyàn kan wá ṣẹ̀ tó fi yẹn ẹwà fẹ́ máa ṣe pẹ̀ fún kílẹ̀ṣẹ̀lẹ̀ sẹ́yìn èèyàn náà tẹ́sí tí àwọn ẹni tí ò lórúkọ nílùú tó bá ṣẹ̀ sófin tọ́wọ́ òfin bá tó wọn ẹ máa dákẹ́ ìmọ́tàwọn tó bá yẹ fáwọn abì nílùú tó bá ṣẹ̀ sófin ẹ máa fẹ́ kí á gbé òfin yẹn kúrò ká gbé fò àwọn àyàn náà ṣe máa ń sọ pé lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú káàkiri ayé ọmọ níbi níra tọ́wọ́ bá bàpọ̀ ṣẹ̀ kò ní pẹ́ a máa dá ìkéèsì yẹn ṣùgbọ́n ọmọ ẹni tí ẹ̀ ní kankan tọ́wọ́ bá bá tó ń bá jí fóònù lásán ó lè kú sẹ́wọ̀n ojú fóònù gómìnà àbó gbé adìyẹ ẹ̀wọ̀n pé gbogbo tó ń ṣe lẹ́sí ilé ẹjí ló ń pa ara ní ni àbọ́dọ̀ jígà rí gbé àbójí rẹ̀ sì bù lọ́jà ọwọ́ àbá wọn tẹ̀ sífẹ̀ jù táyà sí lọ́rùn tọ́bọ̀ tí wọ́n jẹ́ kọ́yẹ́ pé ọmọ èèyàn tó ní kìíní tó lórúkọ tó gba kọ́ntrátì bílíọ̀n láàrín kọ́ta àkáánú pípà bí ọjọ́ mélòó kan ọdún mélòó kan sẹ́yìn báyìí náà ọmọ èèyàn ńlá náà ká mọ́ pẹ̀lú kó kọ̀mítì atrocity kan àbọ̀bá ammunition lọ́wọ́ wọn ẹ̀kàn déédéé rí pé ẹ̀gbùn pọ̀ kankan mọ́ ni àwọn ènìyàn sì ń ṣẹ̀bi lórí ilẹ̀ kéèsì yẹn ti kú wọ́n máa pẹ́ lágbájá ṣe ń gbàgbé ẹ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí wọ́n máa lọ ṣe o òun bì láǹgì o bàbá tiẹ̀ bì láǹgì o ìyá ẹ̀ bì láǹgì o ṣùgbọ́n nínú ẹ̀sán wa mùsùlùmí ò bì láǹgì síbi kankan tọ́nà bá fi lè dáná ó ń lọ nìyẹn òfin tó tọ́ àṣẹ lórí ẹ̀ ìyẹn là ń pè ní àlàádìlú ọ̀dọ́ mùsùlùmí ló wà justice ọ̀dọ̀ wa ló wà ìṣìdájọ́ fún ní kálukú bó ṣe tọ́ sí mùsọ́njẹ́ ní ẹgbà táwọn sọ̀rọ̀ nípa bí ìsìlámù ṣe dáa tó tó jẹ́ ẹ̀sìn tí kìí ṣe ẹ̀sìn màgòmágó ọmọ ìmáàmù àwọn àtọ́kájáde wọ́n mọ̀ gbọ́dọ̀ sọ pé ẹ́ ìwọ́n máa kí ní ìtò kí n ṣe mùsùn wọlé lọ́mbọ́ wọn méjà ìgbà ìrárá o <laughs> kọ́kọ́ gbẹ́jọ́ ó ṣeéṣe kó ẹpọ̀ mọ́ ti yẹ ló jẹ̀yẹ kó yẹ pé ọmọ yẹn ló jàre tó bá ti gbẹ́jọ́ lẹ́nu ẹnìkíní ẹnì kejì táwọn tó tẹ̀ tí wọ́n witness tó ṣẹlẹ̀ tí wọ́n testify sí pé yes bó ṣe ṣẹlẹ̀ yẹn ó ẹpọ̀ mọ́ ẹ ló jẹ̀bi bá bí ń ṣojú àwọn ọmọ kọ́dọ̀ lè bùkátà kó fún bọ́sẹ̀ ní 5,000 naira pé má bínú jàrí gbà ló fi ra rọ́ọ̀bù kó ló fi tún ara ìṣà àti paracetamol má bínú ṣe gbọ́ níta ń pè lẹ́sìn àwa mùsùlùmí nìyàn ẹ̀sìn wa kì í fẹjọ́ ṣègbè o kì í pẹ́ ọlọ́run mú ẹ rárá o ẹni tọ́lọ́run bá ní kó ní dáadáa báyìí lọ́wọ́ ó kú oríire àwọn àwọn òròyìn kan bẹ tí ẹpọ́lọ̀ nìkan ló ń dá yẹn jẹ́ àbáwọn orúkọ kan wà tí ẹpọ́lọ̀ ọba nìkan ló ní àfẹ́ká bẹ̀dẹ̀ èèyàn díẹ̀ sára ẹ̀dẹ̀ ẹgbẹ́ wa ó náà ni olúwa ayérayé tí àwa ń sìn kan ṣoṣo ló jẹ́ o kò gbọ́dọ̀ jẹ́ nìkan o kò tí ì wa kò gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tọ́lọ́run dá o àwa náà dẹ̀ gbọ́dọ̀ pẹ̀rẹ̀ bẹ́ẹ̀ o arábìnrin kan ní mo ṣe bí ọdún mélòó kan sẹ́yìn ó pèrè lọ́lọ́run kò gbọ́dọ̀ bẹ́ẹ̀ ẹ̀yàn kan gbọ́dọ̀ lọ́lọ́run àwa náà dẹ̀ gbọ́dọ̀ pẹ̀ nìkan lọ́lọ́run mo wo jìbìtì kan láàrin mùsùlùmí kan tẹnìkan tí kìí ṣe mùsùlùmí ọwá ń bèèrè bèèrè pé lọ́wọ́ anyị sa ala àyíṣà aléṣọ́látọ̀sára òun fẹ́ mọ́ yàtọ̀ ara ní òun àtọ́lọ́un àwọn ya mùsùlùmí ló ń tro kwẹ́sàn ẹsẹ́ nìyẹn ó ní ṣó nígbàgbọ́ nínú ọlọ́run ó ní òun òun nínú nínú ọba tó dá ayé nìyẹn ó ní náà ni God ọ̀nà anábìrin sa jesus sa lòun náà ẹ̀ ó ní ọ̀rọ̀ wa ń pakasọ ó ti rí pọ́ǹtì ẹni dì mú ó wá ń wọlé jáde ó wọlé jáde sọ pé nínú tó fẹ́ pé ká gbọ́ ó ṣàní nǹkan tó bìlíìfù nínú ẹ̀ tó ń jẹ́ kí dìbéètì tó wáyé nǹkan yẹn ọ̀nà ní choice tó pẹ́ tí wọ́n ń pè náà ní ọlọ́run mélòó wà lọ́lọ́run tí ọlọ́run kan ńlá ọlọ́run kan kékeré ni <laughs> so irú àwọn àlàyé báyìí ló ń bùkátà ká pẹ̀lú akáyà àwọn èèyàn súnmọ́ wa <clears throat> kò fàjà dialogue ni títí yọ báyìí nìsín hàn kákànjọ sọ kájọ fọ ọ̀rọ̀ jómi tó rọrọ tí wọn náà kàn fi jòrò kó kàn rò pé ah torípé ẹnìkan tó gbọ́dọ̀ jẹ́ ọlọ́run lẹ́yìn ọlọ́run ẹnìkan gbọ́dọ̀ jẹ́ ọlọ́run lẹ́yìn ọlọ́run ẹni tí kìí tẹ́ ń ṣe ọlọ́run gan tí kò rẹ̀ tó po àwọn àlékà ń bèèrè ká máa sọ púpọ̀ ọlọ́run ọba tó dá yàtọ̀ ààrẹ orílẹ̀-èdè tẹ́nìkan wá bọ́ sórí tẹlifíṣàn kan lónìí àbí tó ṣe tó tó kọ́ fàkí ní ara ẹ̀ tọ́dẹ̀ bá post ẹ̀ tọ́dẹ̀ declare rẹ̀ àtààrẹ orílẹ̀-èdè yìí <laughs> ó ti declare rẹ̀ wọ́n tẹ́ẹ̀dì o ah ó pẹ̀rẹ̀ ní ààrẹ orílẹ̀-èdè wa tààdẹ̀ láàrẹ ah ìwọ̀dánà ńlá pátá gbáà ni ìwà <laughs> tó ní agbára ni ẹwọ́ bó ṣe wọ́n ti ṣe lófin ni wọ́n á gbé ẹni ẹ gbogbo bí yóò kó sápamọ́ sí wọn wà kàn á ẹlẹ́ ti fẹ́ dìtẹ̀ gbàjọba ẹlẹ́ ti fẹ́ dá wàhálà alẹ́ lórílẹ̀-èdè kò ní pẹ́ nìsan àwọn kábẹ̀rẹ̀ sí tẹ̀lé pẹ́ẹ́sí pẹ́ẹ́sí pẹ́ẹ́sí pẹ́ẹ́sí wájú mélòó <laughs> kámáà sì sọ pé ọba tó ní ayé àtọ̀run owó ṣe máa bí ọlọ́run bá nínú tó pẹ̀tún ẹ̀tún pé tó dá lọ́lọ́run ọba lẹ́yìn ọlọ́run tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn alayé ni kí wọ́n náà rò sára bó ti jẹ́ bá lè gan tọ́mọ mi bá ń pẹ̀lú mi ní bàbá òun tí wọ́n wà bẹ́ẹ̀ dẹ̀ wà ńlẹ̀ ojú ọ̀ nígbà padà máa fi rìnlẹ̀ pé ní kan fi ń ẹni ẹni àbúrò mi ni ó ń kọ́ torí pé tó bá ti ń fẹ́ dàrú wá ti máa yanjú ẹ̀ pé èmi ni bàbá ẹ̀ o kama ẹ̀dẹ́ èèyàn sẹ́dẹ́ èèyàn nìyẹn o a ń wà tọ́lọ́ náà fẹ́ sọ́nà ní òdì ọ̀hún di ábá ìhìn huwa aqsatu 'inda Allah ẹ forúkọ bàbá ní kálukú pé ẹ ṣàkìtọ́ ọmọ kọ̀kọ́ sọ́dọ̀ bàbá rẹ̀ ẹ̀ tìrí báyìí nìsín kí kẹwọn aṣàlítẹ̀ sára bàbá ní bàbá ló fàtó jẹ́ pé kọ́lá tóbi ní bá ń lọ ilé ọkọ sọ́nìmọ̀ ẹ̀tún jẹ́ kó tó kúrò ní orúkọ bà bẹ́ẹ̀ yẹn ẹ máa ha kúrò ní orúkọ ẹ̀ torúkọ bá fẹ́ kún kókàn jẹ́ ni orúkọ bàbá rẹ̀ ò tún ní àpí ẹ̀mọ́ nínú credentials ẹ̀ o máa lọ ṣe changing of name it is very wrong kókò gba àwọn ikú gba kíni marriage certificate ẹ̀ kó dẹ̀ lọ sí court kó dẹ̀ lọ attach ẹ̀ mọ́ orúkọ ẹ̀ pẹ̀tọ̀ mo tún ti ń jẹ́ orúkọ báyìí pẹ̀lú orúkọ mi torí pé mo ti marry láti lè fi document àwọn bóyá o fẹ́ travel outside the country bóyá o ní kankan tó fẹ́ ṣe lẹ́nu iṣẹ́ ìjọba fẹ́ gba olóyún fẹ́ gba maternity leave relief àti gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti lè fi fi hàn wípé ó ti marry kò ń ṣe single mọ́ ó ti di mrs kò ń ṣe miss mọ́ ó tán ṣùgbọ́n orúkọ wa bẹ́ẹ̀ ẹjọ́ kó reflect kẹba mọ̀ pé iṣẹ́ àfihàn nǹkan síbi tó tọ́ sí òun là ń pè ní déédéé wọ́dẹ̀ ọ̀ṣẹ́ fi ọ̀rẹ́ mahalihi zulmun ìwọ́n kíyàn gbé nǹkan sáyé tí ó tọ́ sí àbòsínà ń pèlé yẹn àbòsínà àwọn èèyàn ṣe sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala látara pé kan tó máa pè nǹkan míì pẹ̀lú míì lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ẹni tó bá ń pè bẹ́ẹ̀ ànábì wa Ìsá alayhi salatu wasalam ó máa jáwọ́ abọ́ bọ́ sẹ́jẹ́ gbọ́dọ̀ kí á أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله بيري ني أجا بودا كاما تلو ما بي سورة تصاوة انتما في سكالي أدن تصنع القرآن كوا wọ́lọ́ sọ fáwọn ẹ̀kọ́ kan pé wà tíyà rẹ lọ́lọ́ méjì fún àfẹ̀mí sí kẹta wájú mẹ́ta lọ́kàn ìbéèrè ní alukura ní sọ́dọ̀ ń sọ fún wa ní ọ̀ ọlọ́nà arábìnrin sáde máa máa dáhùn pé rárá wọ́n kú lè tìlà hún ìlà àmọ́ amọ̀dútà níbí mi sọ kankan fún wọn ju tó ní kí n sọ fún wọn lọ́wọ́ kí nìkan náà ẹ́ pé kan máa jọ́sìn fún ra ọlọ́run ni kan máa sùn ọlọ́run nìkan ni mo sọ fún wọn ṣùgbọ́n gbà tó mú mi kúrò láàrin wọn mi mọ̀ kankan tí wọ́n tún ṣe mọ́ gbogbo ara tó tókù tí wọ́n dá kò yé mi sí ìgbésẹ̀ náà nìkan kan so clarification lélẹ́yìn <laughs> clarification ni ẹjẹ́ gbọ́dọ̀ ìyàwó àwọn ibi ẹ̀sádùn wa sọ pé in tu'adhibuhum fa innahum ibaduk tó bá jẹ wọ́n níyà ẹrú ẹni wọn kò kàn mí omi ọ̀rọ̀ wọn ṣe ọ́ mi àrẹ́lẹ̀ kan ṣe ọ́ tòtòrí ìdí èyí àwọn àlàyé rẹ̀ èwọ̀ ní ká tún pẹ̀ nìkan lọ́lọ́run lẹ́yìn ọlọ́run èwọ̀ ní kan pè wọ́n náà bẹ́ẹ̀ kí wọ́n náà wá dáhùn ẹ̀ṣẹ̀ ńlá ni ara ńlá ni nínú àwọn tá àkín bọ́lọ̀ ń jẹ́ nìyẹn bẹ́ẹ̀ náà àkín bọ́lọ̀ ń jẹ́ oníjẹ́ àjẹbáà tí wọ́n náà wá pẹ̀rẹ̀ ààrẹ ní jàbá ẹgbẹ́ ní tó pẹ̀rẹ̀ ẹgbẹ́ ìjọ kìíní àná ẹwọ́ bó ṣe fínísì pátápátá kò pẹ̀rẹ̀ ààrẹ ní abdu rẹ̀ ó lò ṣe ti bẹ́ẹ̀ rárá ọlọ́run nìkan ni àjàbá tí wọ́n bá ń jẹ́ abdu rẹ̀ abdul jabari mọ̀ wá sọ wípé èmi náà tí mo ń jẹ́ bẹ́ẹ̀ mo lè lò ló àna òjàbírò kọmọ àwọn tẹfà alùkàdà ń jẹ ìpapò báyìí ní kẹyẹ ṣe ìbá lọ jàbárò láwọn èèyàn lórí ní kẹ́ẹ̀nì kan máa sọ fún àwọn èèyàn pé kan máa lọ jẹ grass káwọn èèyàn náà jẹ máa lọ jẹ grass ó sọ̀rọ̀ àdá ẹ̀dọ́ lọ́wọ́ ní wọn lórí nìyẹn tó ń pa àwọn mi máa dìdí ìlú yan fáwọn èèyàn ọlọ́gbà rẹ̀ náà dẹ̀ tó bẹ̀ gọ́mà gbà tó lè sọ fún àwọn pé kí wọ́n ṣe báyìí náà dẹ̀ gbọ́dọ̀ má ṣe oúnjẹ wọn pa pé kí wọ́n ṣe nǹkan ó tẹ́ wọn lọ́rùn kò tẹ́ wọn lọ́rùn ó dùn wọn nínú kò dùn wọn nínú wọn gbọ́dọ̀ complain wọn ṣe ọlọ́run ọba òun ṣe ń dùn mọ́ wa ṣùgbọ́n lọ́wọ́ bá wá ní ká dìde ká wá kírun olóto ṣe bẹ́ẹ̀ tóró ló ní wa ẹni tó ní ní tó bá wù tó bá wù ló lè fi ní rọ láfi dìde ńlẹ̀ tí kì máa ń ṣe bẹ́ẹ̀ ni ẹ̀rùn wọn tó ṣe gbẹ̀rẹ̀gà sọ́lọ́ wọn tó dáhùn ẹlẹ́mìnú wọ́n ṣe wà lójú oorun báyìí ẹ̀hẹ́n tó pàṣẹ ọlọ́run ni làwọn náà fi dìde ńlẹ̀ ẹni tó tó wá pàṣẹ tó tó pàṣẹ fún wa lẹni tó ọlọ́run ọba wa ọya tẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ bọ́mọ sọ̀rọ̀ ẹ fẹ́ báyàwó sọ̀rọ̀ ẹ fẹ́ bọ́mọ tó wà lọ́ndà yín sọ̀rọ̀ òfin tọ́lọ́run ni kẹ́ fi darí ẹ̀gbàbí tẹ́ bá ní kó gbà ẹ̀ tọ́lọ́run fẹ́ rèé tọ́rọ̀ tí yóò bá ti tàlé sí ẹ̀ dáadáa tó bá ti fi lè gbọ́ pé ń tọ́lọ ń fẹ́ ní tó jíṣẹ́ ẹ̀fẹ́ rí ẹ̀tọ́ ma fóun fẹ́ ṣorí rẹ̀ ayà tàlẹ̀kẹ́ àmọ́ kò ní ní choice àbí kí nǹkan yẹn kódà kára ẹ̀ kọ́ àbí kó jẹ́ kára ń kó yá sí ẹnìkan wá sí ní position bẹ́ẹ̀ lókè ṣọlọ nínú àwọn táàkì ń bọ́ láwọn ọba jẹ́ ìrìnàṣà kọ́dà wọn nìpìlẹ̀ tó sọ ṣẹ̀tọ́nì jẹni tọ́lọ̀n bá bínú sí tọ́lọ̀n bá gégùn lé lórí àbá wọ́tẹ́kìbàrọ̀ ọlọ́wọ́n náà ní kò ṣe nǹkan ó dẹ̀ kọ̀ wọ́n yìí tí tó wọ́n ní ṣe wọ́tẹ́kìbàrọ̀ ó dẹ̀ sí proud ó ṣe gbẹraga arrogance mọ̀tòmọ̀tò mọ̀tòmọ̀tò báyìí ni mo dà báyìí má rí rẹ̀ kódà kó lówó lọ́wọ́ síbi ẹni tí ò ní kó rẹ̀ rẹ̀ ńlẹ̀ kò lọ́lá síbi ẹni tí ò ní kò wà nípò síbi ẹni tí ò ní má débi kan kó jẹ́ kó o lè tún máa yẹ káwọn mọ̀ kó ti dé wọ ìwòkéṣàn kan káwọn yẹn máa ná ọdún ká ah, ẹ̀mí ni ah, ẹ̀mí ni ẹni wàláhì iyì ṣùgbọ́n ọdẹ ibi kan báyìí ganagana ló ti gbé wọbẹ̀ torí èlò èlò bẹ́ẹ̀ náà tó bá yẹ pé ìmọ̀ náà bá ní rẹ̀rẹ̀ ńlẹ̀ àwọn tó mọ̀ jù ẹ lọ́pọ̀ láyé rẹpẹtẹ wọ́pọ̀láhì ẹ̀rẹ̀ àwọn ṣe wá sáà ń sọ̀rọ̀ àwọn kan wà tẹ́ pé wọ́n jáde síta wọ́n ọdún síta rárá ìmọ̀ ni wọ́n níbi ìmọ̀ wọ́pọ̀láhì ìmọ̀ làwọn náà níbi ìmọ̀ tí màlúmọ́ ti dúró sára wa rẹpẹtẹ ṣùgbọ́n fi sọ́lọ́ sẹ́ńtọ́lọ́mọ́ wá ń lọ sáwọn ibì kan wọ́n rí rẹ̀ gbọ́n kò tún sẹ́lẹ̀ lẹ́yìn àwọ̀ ayé tún sẹ́lẹ̀ ma ìrara ò rárá nígbà táwọn ẹlòmíín bá fẹ́ máa dáná sí gbogbo àtàwọn ṣe wá sí lọ́rùn ẹlòmíín á bẹ̀rẹ̀ sí mo fẹ́ máa rí ìtì kọ́lá ah, ẹ̀

sọ̀rọ̀ mi ò dẹ̀ní fi ẹlẹ́nu láti sọ rárá o gbọ́dọ̀ máa ríra rẹ ní rí pé èmi ni mo dáa jù èmi kọ́ ni mo nímọ̀ jù èmi ni mo gbọ́n jù èmi ni mo ní ahọ́n jù ó kàn wọ́n lọ́n kó lò èmi síbi tó ń lò mí sí ni èrò pọ̀ láyé tọ́lọ́ ń dá oríṣiríṣi nǹkan sí dára ọlọ́ ń jọ túbọ̀ dáadáa mọ́ mi jù báyìí lọ kò lè túbọ̀ lómi lójú ọ̀nà dáadáa jù báyìí lọ kí n máa fẹ́rẹ́ rẹ̀ ńlẹ̀ اللهم اجعلني في عيني صغيرة وفي أعين الناس كبيرة má jẹ́ ríra ní ohun àwọn èèyàn ni wọ́n rí mi báyìí tó máa mú tèmi náà tó máa ríra ní pé mo kọjá lẹ́gùn yẹn màá tó kó máa fi sí dọ́à kó máa fi sí dọ́à wọ́n yẹn kiri yá kárí ni àti takabbu ìgbéraga ọlọ́run má yẹ kó bá tí mo gbé dání tí mo ṣe má yẹ kó bá jẹ́ o so sórí ẹ̀dẹ́ bá ti ń rọ ọmọ láti kékeré tẹ̀sí kíyèsí àwọn kàkàlá rẹ̀ nínú ìfisí tí ó dá ẹ̀tìtì ẹ má gbà fún ẹ̀tìtì má bà fà á ẹ̀tìtì má sọ̀rọ̀ sí gbà kí ló ṣe é àwọn òwúrú wà báyìí bóyá ti rí ó yapa ẹ máa wọ́n nu ẹ̀ bóyá rí pé ó láhùn ẹ máa kìlọ̀ fún bóyá rí pé ó dájú yaka ẹ máa bá wí ẹ̀wà yóò ń ṣèwà rè torí tó bá fi lè dàgbà síbẹ̀ bẹ́ẹ̀ tí kó ní ìgbéraga ẹ ti ti máa jára nǹkẹ́ fún wò dáa ìgbéraga wọn ṣe nǹkan rí tọ́lọ́ torí ìbínú tó ṣe tọ́ni kò dáfẹ́ rẹ̀rẹ̀ ńlẹ̀ jẹ́ káwọn yẹn sọ pé ó tóbi ìwọ fúnra rẹ̀ má sọ pé ó tóbi jẹ́ káwọn yẹn rí pé èèyàn ní ẹ̀wọ̀n jẹ́ káwọn yẹn máa sọ pé ó pọ̀ gan-an ìwọ fúnra rẹ̀ má sọ pé èèyàn ní mí mo dẹ̀ pọ̀ mo dẹ̀ rárá ìwọ ni wàá ẹ̀kọ́ ìrìn wà lọ tó rízọ àmà introduce ààrẹ sáwọn èèyàn ẹ̀ mọ̀ mí ni i'm this i'm that àwọn èèyàn i'm ah, so what i'm ah, so what ṣe bàálù kó máa èèyàn ni wọ́n kàn ti jára nǹkan pátápátá àbí ìmọ̀ ń ha hmm? <laughs> ogun tó máa máa ló bá tán dátàtà àbólówó bámbàm tọmọkọ́ ṣàbá kẹ́ owó yẹn jẹ pọ̀ tó trillions bàálù mélòó lẹ́yìn gbọ́gbọ́n ara tí wọ́n há fáwọn èèyàn gan lẹ́gbọ́ tó jẹ́ so kó yí sí bẹ́ẹ̀ náà ni tó kí wá jẹ́ sí jẹ́ wá pọ̀ tó yìí tí wá ń halẹ̀ tí ń kilẹ̀ tí wá ń rìn tí ń rúgà ẹlòmí ìtẹ̀ tí wá jẹ nǹkan kùn tí wá yọ bọ́dì tí wá dìde à ọ̀rá lásán ààrẹ ẹ má bínú ẹni tẹ́ ní bọ́dì o <laughs> rẹ́ra ńlẹ̀ rẹ́ra ńlẹ̀ ọlọ́run ló ní alìkídìríyàwó lè rọ́bínà sifatun bihin مخصوصة فتجنب بها والتبعي ara lọ ní olóòní kó ṣe mọ́tòmọ́tò kó ṣe gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ wa lórí bẹ́ẹ̀ ni ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ta ló tún fẹ́ sọ pé òun bù ga ta ló fẹ́ sọ bẹ́ẹ̀ sọ lọ́hùn gbogbo wa pátá tó dá ni wa alhamdulillah sọ ilé iṣẹ́ lára àwọn àlàyé tá a ṣe kẹ́yìn وللعبد صفات يحمد عليها ويؤمر بها àwọn òròyìn kan wá ń bẹ fún ẹrú tí ẹkú tí ìyàn bá ní àwọn òròyìn ẹlára a máa máa yìí a máa máa kí lórí ẹ̀ kódà a máa pá láṣẹ pé wọ́n náà jẹ́ni tó máa gbà ròyìn sọ́dọ̀ ìròyìn dáadáa ní kalẹ̀ gẹ́gẹ́ ẹ̀rẹ́ kí agbára yìí pítọ̀ mi ò já kankan ọlọ́nàbà tó ní ọ látó lọ́rọ̀ lọ́dọ̀ Allahumma anta al-ghaniyyu wa nahnu al-fuqara'u ilayk ọlọ́run aláìníláwà wọlọ́bọ̀ ọlọ́rọ̀ kí a máa rí ara rẹ̀ ní ìdí pé kí ni mo wá ní láti gbogbo tẹ́ ní àwọ̀láhì fàkírù ní ẹ̀mí ti kúrò lẹ́ni tàjírí ẹ̀ ń bò olówó ní mi tààrà ó wọlé fún mi tààrà àgẹ́lẹ́ adé rárá máa sọ fún àwọn ẹ̀pẹ́ àṣírí ẹ̀ ń bò ní kọ́dà kí wọ́n náà ti mọ̀ pé ẹ̀rù ti wà ńlẹ̀ ọ̀pẹ́ gbogbo ẹ̀rù tó wà ńlẹ̀ yẹn kò wú àrùn kan tọ́lọ́mọ́ fà rẹ̀ ṣe wà gbogbo ẹ̀rù tó wà ńlẹ̀ tí yẹn ń wò yẹn tọ́ bá ta gbogbo ẹ̀ lápapọ̀ kò tọ́jú lífà kò tọ́jú kídìní kí ló wá wà lẹ̀ kò replace ojú tọ́lọ̀ bá ní kójú kan fọ́ kí ló wá wà lẹ̀ tọpọlọ bá yẹ gẹ̀rẹ̀ tọ́ bá ta gbogbo ẹ̀ kò dọ́pọlọ padà sí náà má pòtíṣẹ̀ ẹ̀ má kí wá lọ́wọ́ wà nílẹ̀ torí tọ́lọ́run tí hàlẹ́ fi wá pọ̀ tó yìí tó rẹ̀rẹ̀ ẹlẹ̀ pé ní kẹ̀ ní ní kankan lọ́nà bá túnmà nínú àti gbogbo tí mo ní o kí ni mo wá ti ẹ̀ṣì ní tí kì bá ń ṣe pọ́lọ́nkàn ti ẹ̀ṣà ánú tó ń bò mí láti rí tẹ́ fi wá rò pé mo ní nǹkan bí kò ṣe rí rẹ̀ nìyẹn o bí kò ṣe rí rẹ̀ ọlọ́run fẹ́ kíyàn rí bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ kíyàn máa ríra rẹ̀ ní rí pé ibi tí mo dé ibi tá a délé ní ah, àwọn àtòṣì òkè ń ṣẹgbẹ́ má fọ́nà àwọn nǹkan tó bá ṣe ọ̀dọ́ wáyà iná máa jó ah! <laughs> kábíyèsí ọlọ́run ọba kábíyèsí ọlọ́run ọba ó dá kéèyàn gbá ròyìn láwọn ròyìn tá ń kalẹ̀ wọlháájá kí a rẹ̀ gbà ròyìn pẹ̀lú kéèyàn ní bùkátà tí yàn fẹ́kọ́ lọ́n báyàn bíá bákanáà wọ̀dún kéèyàn ríra rẹ̀ ya pé ọlẹ́ni mí o ẹ má pè mí ọlọ́run kó bàbàrà ní ẹjọ́ kó máa kọ́ nọ̀mà rẹ̀ rẹ̀ bẹ̀ wọ́n yẹ pé ẹkílẹ̀ ọ̀nà fún mi mo fẹ́ kọjá ń bẹ̀ yẹn náà ṣé kò tí ẹkẹ́ díkílẹ̀ à wọ́n wà níbi jànáza ẹnìkan ọlọ́dún kan náà tọ́lọ̀ nìkan lórúkọ nínú ìlú yìí náà ni wọ́n ènìyàn wá jáde láyé àwọn èèyàn wà áárín wa oníkàtúkú wọlé jáde ìbí náà títí láti fẹ́ fi hàn sókò lára ẹnìkan dé lọ́dún náà fà ní wọ́n náà àfà tí wọ́n máa ń fọwọ́rọ̀ oòrò tọ́nà dẹ̀ lórúkọ tó ní kìmí tó ní túmọ̀ nínú ìlú wọ́lá fàánà tó wọ́n náà tó máa ń da virus ilẹ̀ báyìí ìfẹ́ dárúkọ ní mi kí n ṣe ti bẹ̀rù ṣùgbọ́n ti tẹ̀kọ́ wọ́láhí bí tá dúró sí báyìí ṣe ń àfígbà títọ́ jí ń bọ̀ náà wọn kí wẹ̀ náà dẹ̀ fọ́ọ́rọ́ àwọn èèyàn ah, wọ́n dẹ̀ ń tí àwọn èèyàn ah kí ló dé tí bàtà dẹ̀ ń yọ ẹlẹ́sẹ̀ àwọn èèyàn tó kí ló dé kí ló dé kí ló dé kí ló dé ẹ̀rù tẹ̀ tí wọ́n á bá ẹ̀ pé bíjà náà zà ló ń bọ̀. tí ẹni tó ẹni tó ń bọ̀ ń bi jàǹdàzẹ̀ yìí náà nínú àwọn èèyàn tó lórúkọ láyé màní tó nípò tó ní kìmí tó lówó tó lọ́rọ̀ òun náà náà màtẹ́ rí mọ́lẹ̀ yìí ìwọ́n tí wọ́n ń bọ̀ ní wọ́n ń ti gànàgànà bọ̀ sani bá ma bọ̀kọ́ rọra wọlé wọ́rọ́wọ́ ká máa fọ́ tọrọ agbésí ẹ̀ mọ́ mùtírù kìíní kan yẹ ṣéèkì kìíní kan yẹ ṣáàtù kìíní kan yẹ ká máa fọ́ tó àwọn yẹn ká máa sọ fẹ́ni tí ò dẹ mọ̀ pé wọ́n nìyẹn yẹn wá ń pò ṣe àwọn yẹn wá ń sọ

ma pẹ̀lẹ̀ ẹ̀sìn pẹ̀lú ẹ̀sìn pé ibi táwa dẹ̀ ti ní ìdí kankan mọ́ ha kọ́dà tí a bá jẹ́nà ọgbà àdìjánà ọlọ́run gan tó sọ pé kí lọ́mọ níbi ìdùnnú àti pọ̀ kọjá a tó ronú nǹkan míì ọlọ́run ó sì kún tẹ nídìí tọ́lá bá kalẹ̀ ìtúkù ní kò kalẹ̀ ó Allah Akbar orúkú tọ́lọ̀ ń bá tún bínú síyàn ó wá ní kó kúrò nínú kẹ́ ó parí náà nìyẹn tó kí lèyàn ti wá ní láyé tọ́kàn ti wá balẹ̀ pé pẹ̀lú bóun ṣe ń wò yìí ààrẹ́rọ́ àwọn òtún lè jábọ́ mọ́ tó ní láti máa jí lóru kan ṣàdúrà kan ṣe àwọn odòmítẹ́rẹ́ àkàntí tí wọ́n tẹ̀ ti jàǹkan sínú ẹ̀rẹ́pẹ̀tẹ̀ yìí ààyè ah, kí dọ́là tó fọ́ débi pé nàìjíríà mọ̀ ní máa tó máa fi ṣakọ ọ̀nà àjìn ó sì fi ọ́fíì fọ́pọ́lọ́ kákúlẹ̀ tó ríṣiríṣi ilẹ̀ ló dẹ̀ tún wà láwọn àmì báyìí fọ́pá ti bá tún àmì báyìí ó ti ra níjọ ó ti ra kíní kan jẹ ọkùnrin ti wá balẹ̀ híì odidi odidi orílẹ̀-èdè kan tí òtọ́lọ́wọ́n bá parẹ́ láàárín ìṣẹ́jú kan kọlọmọ bínú sí wa kámà tí sọ tí wọ́n ní nínú orílẹ̀-èdè kan àbí tó sí nílẹ̀ àwọn bòmí tẹ́nìkan ṣakọ títí títí jọ́kọ́ tó sọ pé wọ́ọ̀sì òun ju ti state government ní lọ ṣáà pé ọkàn balẹ̀ líle pé ó ti rí rẹ̀ pé àá ẹ̀jẹ̀ wo láàárín àsìkò kínkín báyìí wọ́n dẹ̀ jára ìjẹ́ pátápátá pẹ̀lú gbogbo ohun tó lóun níyẹn kéèyàn ní wọ́ọ̀sì òun ju ti state government ní lọ Ah, láàárín àsìkò díẹ̀ báyìí wọ́n lè dì mọ́tò ẹ̀ ẹnu ni àwọn ẹnu lásán yìí báyìí náà ni táyé bá kàn fẹnu bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn láì dábàá tọ́lọ́ bá kàn ní ó yẹ máa fẹnu gbé ọ̀rọ̀ ẹ̀ bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni tó ń wò ní tẹ́lẹ̀ táyé ń hélì ẹ̀ tí wọ́n ń kí káàbọ̀ ó lè padà wọ̀ lóde ní pé ó lè ó lè ó lè dárúkọ ó lè ó lè hey just like that ó ti sọ pé ó jẹ́ nǹkan ọlọ́run wá fẹ́ kó hàn sí ẹ̀ pé ṣé ó rí pé ó jẹ́ nǹkan kan ṣé ọ̀nà tí rí báyìí ní ìsìn pé ó jẹ́ nǹkan kan Allahu akbar ọlọ́run jọ má yẹ pẹ̀rẹ̀ wa o wọ́n wa wálẹ̀ o ṣùgbọ́rọ̀kà sínú tó bá ṣe fún wa jẹ́ kí jẹ́kara wa lè balẹ̀ jẹ́kẹ́mi wa lè rọ̀ jẹ́ká mọ̀ fún wọ́lọ́run wa ló níwàdí gbogbo ń ta ni wọ́n ṣe wá lé ní gbèrágá wọ́n ṣe wá lé ní gánragánra gbogbo tó lè ṣokùnfà ìbínú rẹ̀ ọlọ́run ọlọ́run má jẹ́ ká débẹ̀ o lájọ kan kiri ọlọ́run ó dá kéèyàn fira rẹ̀ sípò ẹni tó ń béèrè lọ́dọ̀ ọlọ́run tó ń ṣàdúrà wọn náà rí dáa lè ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́pọ́ ọlọ́run a máa bínú alámi sàlàsàlà ń fọ́n fáwọn ẹ̀fọn apọ́ ọlọ́run máa ń bínú tá a bá ti ń pè é ọlọ́run a máa bínú tí èèyàn bá ti ń pè é ṣùgbọ́n láàkín yẹmtẹ́nìú ìtìsáfẹ́ rọ̀bì azza wa jalla biha wa habbul إلى الله من اتصف بالصفات التي يحبها ẹni tọ́lọ̀wọ̀n bá fẹ́ràn jù àwọn òròyìn kan wá ń bẹ táàgbọ̀rọ̀ máa ṣàfitì ẹ̀sọ́dọ̀ ọlọ́run agbọ̀rọ̀ A ṣàfitì fákìrò sọ́dọ̀ ọlọ́run agbọ̀rọ̀ máa àwọn tí wọ́n lánàá ọlọ́run bá bínú sí wọn wọ́n sọ pé iná <laughs> àwọn kèfèrè kan ni wọ́n sọ bẹ̀rẹ̀ àwọn kèfèrè tàná láyà jẹ́ kèfèrè tèní lọ àwọn kèfèrè tèní àwọn jẹ̀bùjẹ̀bù kèfèrè ni wọ́n àwọn tó fi pọ́pátì tán wọ́n di kèfèrè ló pọ̀ jù tán náà sáà fẹ́ mú kìtàn fẹ́ ní ọjọ́ fẹ́ ní ìkan láyé so àwọn kèfèrè tàná wọ́n ní àyà wọ́n dẹ̀ gbó lẹ́nu níbi ọ̀rọ̀ ọ̀rọ̀ kan kì í dẹ̀ fún wọn lẹ́nu láti ti yé wa kódà tó tún lọ́lá nínú wọn tún fi ń ṣe fáàdì kó wọ́dà ń rùdí sí ìrárọ̀ bí lajidanna khayran ha, munqalaba ọ̀nà kódà tó ń bá tún para sọ́dọ̀ ọlọ́run gan pàápàá pẹ̀lú bọ́lá ìṣe pọ̀ tó yìí ẹni tó bá lówó láyé tó bá yẹ láyé tó máa jẹ lọ́run ó ti ṣe fáàdì bẹ́ẹ̀ kẹwàá bọ́ àtàrà ṣe sọ́bọ̀n tó a bá ń sọ̀rọ̀ kú lójú kèbèrè tè ní a máa gbọ̀n ni a ń <laughs> tàná ẹ mọ̀ kó máa kú ó tún sọ pé tó ń bá kú fẹ́ àní ìgbádùn tún ni nínú rí tiẹ̀ àwọ̀rọ̀ máa ṣàfi ti àbùkù tọ́dọ̀ ọlọ́run àrẹwọ̀rọ̀ máa ṣàfi ti pé ọlọ́run bá náà ń béèrè nǹkan gbà lọ́wọ́ wa rárá òkú ní tó fẹ́ gbà lọ́wọ́ wa dàbí àwọn kan náà táwọn máa ń okú ọ̀run ń ṣàdúrà fara ayé ara ayé ń ṣàdúrà fókú ọ̀run ní pé káyé ó yẹ wá kọ́run ó yà wọ́n káwọn náà tó padà dàbí àwọn ara o kò kọ́rẹ́ẹ̀tì o <laughs> àwọn amúmáìkì láni lóde wọn tó máa kọ́ kò kọ́rẹ́ẹ̀tì o ara ayé lélàfàánà àti ṣàdúrà fókú ọ̀run o ṣé ti yẹ wa òkú ọ̀run ò lè ṣàdúrà fara ayé o àwọn láti wà ní pòsíṣọ́ ká ṣàdúwà fún wọn àwọn olè ṣàdúwà fún kan ara ayé ló ń ṣàdúwà fún òkú ọ̀run òkú ọ̀run olè ṣàdúwà fún ara ayé kí ti yé wa náà pé nínú tá agbájúbá nínú ọ̀rẹ́ àwọn àgbàlagbà tàná wọ́n ní òkú ò yìnyẹ́ alàyè ló lè ṣe kí ni ló lè yìnyẹ́ ọlọ́run ṣe bàbá yẹn lẹ́kọ̀ọ́ máa ń bẹ̀ òkú ò lè yìn ẹ́ ló lè yìn ẹ́ ọlọ́run ọba torí ẹ, ẹni tí ò lè yìn lọ́run ṣó ló máa ṣàdúrà fara yìí hmm. gbogbo nǹkan ló níbi tó yẹ ẹja gbé nǹkan gbogbo nǹkan kágbé ka ààyè bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo àwọn òròyìn àbùkù tó yẹ pé táwọn ẹ̀dá bá fi ń ròyìn ara wa tara bẹ́ẹ̀ gbé wa ga tàbá ti rẹra wá lẹ́ àmàdúwàgá gbogbo òròyìn àbùkù yẹn àgbọ̀rọ̀ ṣàfihàn ẹ̀sọ́dọ̀ ọlọ́run lẹ́nu ìṣe ọgbọ̀rọ̀ máa sọ pọ́lọ̀ alábòsí ọgbọ̀rọ̀ máa sọ pọ́lọ̀ bàbá ọlọ́run má gbàgbé mi kì í ṣàjúà àbùkù ni ọ̀rọ̀ àbùkù ni tọ́lọ̀hún ìṣọba ti máa òtítọ́pẹ́ ìjọba tàná ló fọwọ́ lẹ́nà tó sàn ń wòye pé tọ̀ ìjọba tèmi ògbérégbè làwọn ọ̀n ní tọ́nà ilé finance ìjọba ayé nìyẹn ẹ̀dẹ̀ máa ṣàfihàn ní ẹ̀sọ́dọ̀ àwọn ìjọba ṣùgbọ́n lọ́n tàná lọ́n tèmi ẹ̀tì pọ́n lọ́n yẹlẹ̀ rẹ̀ o bí ìgbàsẹ́ pọ́lọ́run ti ayé ìgbà kan yẹn ti kú ọlọ́run mi ló tún wá ń gọ́vànà ayé àtọ̀run rárá ọ̀rọ̀ tí ò dáa ni ọlọ́run kan ṣe náà ní lánàá nílé ní òní lọ́la ẹgbọ́ yìí dáadáa mùsùlùmí lákàyè tiwa ó sílẹ̀ dáadáa tó dẹ̀ tó ń observe àwọn kan tí ó dá tàwà fi gbọ́dọ̀ mọ̀ núrò tó ti yé wa so látara jẹ́ yìí gbogbo tó bá ní ṣe pẹ̀lú àwọn abẹ́ ọ̀rọ̀ àbùkù àbùkù báyìí táwọn ẹ̀dẹ́ èèyàn gbọ́dọ̀ máa ṣàfihàn sọ́dọ̀ ara wa láti fi rẹra wá nẹ̀fọ́ a gbọ́dọ̀ ṣàfihàn sọ́dọ̀ ọlọ́hun a gbọ́dọ̀ máa ṣàfihàn sọ́dọ̀ ọlọ́hun ìtò wa ẹ̀ntọ́lọ̀ wa fẹ́ràn nínú ẹ̀rú ẹ̀ onáà lẹ́ni tó gba àwọn ìròyìn tó dáa tá وأمرادهم إليه من اتصف بالصفات التي يكرهها ẹni tọ́lọ̀n bá kò rẹ̀ra jù nínú ẹrú ẹ̀ olè tó bá lọ́n gba àwọn òròyìn tọ́lọ̀n bá ò fẹ́ àwọn òròyìn burúkú kíyàn kan máa lọ fi ròyìn ara ẹ̀ tẹ́lẹ̀ pé tó bá ti ń sọ inú bí ọlọ́run bá sí ẹ̀ àbí ọlọ́run bá kó jọ kó máa ṣe wá ní ẹni tí ọlọ́run bá ń bínú sí kó ṣe wá lẹ́ni tí ó ń yọnu sí bí ni a máa dé dúró ní àárọ̀ yìí a tún bí àwọn ìjọba àpapọ̀ lẹ́ẹ̀kan sí federal government of Nigeria Eh, wípé àwọn tọ́wọ́ bà láwọn bandit ti ẹ̀rí kó ní Ọ̀yọ́ tètè ní jò ní níjẹta yìí ẹjọ́ torí tọ́lọ́run ẹ ti sì bá wa pa wọ́n ẹ bá ti ṣe àwọn ìwádìí tẹ́ fẹ́ ṣe tán ẹ fojú wọn hàn sára ayé ẹ bá wa yan ké wọn afẹ́ rí wọn afẹ́ mọ̀ wọn kábà lè tírèsì wọn kàn án bí wọn kábà lè máa sọ fún wọn pé ṣe ti rí ṣe ti rójú àṣebí inú méjì fún kankan tó ṣẹlẹ̀ ní Kwara Road lánàá dàbí àná ló ṣẹlẹ̀ ọmọ kan fẹ́ jí mọ́tò gbé níṣẹ́ náà ka mọ́ jí mọ́tò yẹn gangan gan báyìí nínú mọ́tò tó ti jókòó sí àyè dírẹ́fà bóyá máa sáàkì ló fẹ́ fi sáàkì ẹ̀ kó máa gbé lọ bóyá náà ló fi sílẹ̀kùn ọwọ́ wa bá ó ní ẹni tí ó ní mọ́tò lónìí kan wá mú nǹkan nù ẹ̀ ìyẹn bá jẹ́ wọ́n sọ pé ìmọ́lẹ̀ èkó ni mo ti wà wọ́n tẹ̀ ṣe fídíò yẹn ọ̀pọ̀tì ẹ̀ lánàá tó bó ṣe dáa ká dáa náà ẹni náà ti wújú ìwé ah, ní kí èèyàn dáná kẹta ma ní kókọ́ ẹ̀ sí kámẹ́rà àríkẹwà gbé kámẹ́rà sí káwà máa fi kí ní blọ́ọ̀kì ojú ẹ̀ ẹjá mọ́ náà ẹjá mọ́ ẹjá mọ́ bá ń dìtì ìtẹ́bá ti fi gbogbo wádìí tẹ́fẹ́ ṣe tán torí pé wọ́n kọ̀nẹ́tì máa wọn kan táṣírí gbogbo yẹn bá ti tú tán ẹjọ́ ẹ tètè bá wa pa wọ́n torí wọ́n ti pa bàbá oníbàbá àdẹ̀túnmọ́yẹ lòmínà tí wọ́n ti pa táàmà ìta àti mọ̀ yìí tó náà láti fi ṣèdájọ́ pé wọ́n ti jẹ̀bi ikú o àbẹ̀rẹ̀ àwọn akójọ kó jẹ́ kẹ́lì títí bá wa rí ṣe bẹ́ẹ̀ tọwọ́ bá ti wá ń bá àwọn apààyàn báyìí ẹ má máa fọ̀rọ̀ wọn falẹ̀ àgbọ́ pé Abdulrahman lọ níjọ ní tó náà tún lọ sí court of appeal kọ́ ni ó ti jábọ́ nígbà tí wọ́n á jábọ́ báyìí nísìn ọjọ́ ìdẹ́fẹ́ pa ẹjọ́ máa tètè bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ kíákíá kí yẹn lè máa jẹ́ má ṣe bẹ́ẹ̀ mọ́ ìwọ náà ṣọ́ra ẹ ṣorí ti dágbájá wọn náà tún bẹ̀rẹ̀ ṣe ti gbọ́ wà á rí ibi tọ́rọ̀ ẹ̀ lágbáyájá sí wọn náà rí kó lè máa kó máa máa jẹ́ sípò àwọn èèyàn tó fẹ́ ṣe ìbàjá àwọn tó kéèké ni ó máa lọ máa bọ̀ járe tọ́ba máa ọ̀daràn láwọn àdúgbò mi àwọn tó máa sọ fún ẹ̀gbà mú bọ̀ abáyé <laughs> ha tẹ́lẹ̀ tí wọ́n máa kẹwọn jẹun lójú náà ẹlẹ́kẹrin rí àwọn èèyàn náà lọ torí ẹ̀kọ́ bẹ̀ áhà lẹ́nu jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó já ẹ̀ṣẹ̀ tó ti wọ́ ti gan pa ni tó dẹ̀ tún lọ tó tún bọ̀ lóòótọ́ àṣò tó wáyé pín ṣe inú ẹ pé olè ló jà náà ni tá a fẹ́ lò dájú òfin ẹ̀sìn Islam tán ti gé ọwọ́ ẹ̀ àpé tó bá wà àdúgbò padà oúnjẹ kò ní lè dúró ládùúgbò yẹn pẹ̀bàdá alágbájá wọ́n ti gé wọn lọ́wọ́ ẹ̀rùmọ̀ ẹ̀rùmọ̀ ní yọ ọ́sàmọ̀ ni ẹ̀bọ́yọ́ wọ́n tún bá lẹ́rẹ̀ kejì wọ́n tún gé mi a pé kò sẹ́ni tó máa sọ fún kò dẹ̀ẹ́sẹ́ tó máa wọ́n náà mọ́ tó kò ládùúgbò pé má jalè o wọ́n wọ̀ lárágbájá ń gbà tó ṣe lọ́wọ́ méjèèjì ṣé orí wọ́n ti gé ọwọ́ ẹ̀ tí ó mọ̀ tó ṣe ó jalè ni ọ́ ohun tí Islam mú wá nìyẹn tẹ́ táwọn èèyàn náà wọ́n fẹ́ Islam àwọn òfẹ́ àlàáfíà ẹ̀wọ́ ní ìsìn àti ń pariwo àti ìpàrò gbogbo ibi tí àwọn èèyàn bá ti ń sọ̀rọ̀ lónìí náà bóyá kan bá sọ ẹsọ́ káàkiri ibi tẹ́yìn náà bá wà lónìí àwọn mùsùlùmí tó bá wà láwọn mọ̀sájì lónìí ẹsọ́ tó bá ti jọ jùmọ̀ ní ẹtùtù sọ ẹ̀yìn pastors láwọn churches ẹ̀yìn náà bá sọ lónìí ẹbá kájọ bẹ̀jọba pé àwọn tọ́wọ́ bá yẹ jẹ́ ti bá wa pa wọ́n ẹjọ́ ẹbá ti pa wọ́n kájọ pariwo síta

torí tó bá padà nítorí pé tó ń fa tẹ́lẹ̀ mi fi dákẹ́ ni pé tó bá tẹ̀sí àwọn ènìyàn títí títí ó ṣeé ṣe kí wọ́n kọ̀nẹ́tì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wà ní àwọn ipò adarí tán pẹ̀lú àwọn adarí ẹ̀sìn yẹn tòtòrí bí èyí ọ̀nà kójọ èmi ṣe máa ń sọ gbogbo ìgbà ni mo máa ń sọ mo máa ń sọ publicly tó wẹ̀ ò bá ti mọ́ àníjì owó ẹni mọ́ sí wa o má dẹ̀ transfer sí mi náà o ibi tí mo bá wà má donate fún mi o má fún mi lówó tó wẹ̀ ò bá ti mọ́ jọ̀ọ́ má nà fún mi o àbí ẹgbà tí wọ́n ti sọ public bẹ́ẹ̀ ní ìwà owó gìrìgìrì ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn owó tó ń wọ àwọn àkáǹtì ibì kan àti káṣì tí wọ́n gbé lọ sáwọn ibì kan oníkálukú náà mọ̀ pé tó bá trace àwọn kan míì ha tó bá fagbúrú burú máa fagbó àbí ọlọ́mọ kó jọ kó fún alẹ́mí gbígbà tàlàfíà ara fúdẹ̀ fún anẹ́rí kò halal kó lè túbọ̀ dá gbogbo àpò túbọ̀ fi ṣẹ́ṣẹ́ wa orílẹ̀-èdè nàìjíríà ọlọ́mọdé túmọ̀ wá lónìí gbogbo àwọn ẹni bí tí wọ́n ṣẹ́kù lórílẹ̀-èdè ọlọ́run mọ̀ ọ́ jù wá lọ allahumma shattit shamlahum allahumma shattit shamlahum allahumma shattit shamlahum allahumma kfinahum bima shi'ta allahumma inna naj'aluka fi nahrihim wa na'udhu bika min shururihim وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته